إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد حديث مكي àbáyàwó bọ́dà wa tàbíbíyàn àgbájẹ́ mo tún kí àwọn bàbá àyàwó báwa tàbíbíyàn mo tún kí bàbá àyàwó bọ́dà wa mikael mo tún kí bàbá àyàwó bọ́dà wa kọ́ọ̀tì gbogbo àwọn bàbá àyàwó pátá ni mo ní olórí òkú sọ̀rọ̀ gáàsì àwọn ọba àgbà ìmọ̀ kí bàbá ìyàwó bàbá ìyàwó àgbà àwọn adé sínú gbogbo apáta ni mo kí mo kí bàbá ọkọ ìlàtòrí bàbá wa bàbá wa lábìbàdì kí wọn mo tún kí bàbá ọkọ náà yìí sí ìdọ́dọ̀ bàbá ọmọ ọkọ fẹ́ mo tún wá kí bàbá ìyàwó ó sì pé wọ́n tún rè wọ́n ní rírì tẹ̀mí àti tọ́jú ọ̀la. Ìrẹsì Buhari ń darí lórí ọ̀kí. Gbogbo bàbá ọkọ̀ pátá ń lajú láti Ìbàdàn àwọn ọ̀yà kọ́. Lọ́n kí ó sàlẹ̀ sí dáadáa kálukú wa. Mo tún kí ọkọ̀ ìyàwó náà lọ́dọ̀ àmúta. Mo ọmọ mi àtìlá ìgbé ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí tí abẹ́ṣe lónìí pẹ̀lú abẹ́dà yìí pọ̀ nígbà pọ̀jù náà ọlọ́run kọ́ máa fi ìbínú rẹ̀ kọ́ máa fi ṣe oníkà ọ̀. nínú àwọn bàbá ìyàwó tí mo kí bọ́dà wa ọ̀dọ̀ òkè òkè yìí ọlọ́run kó ṣe kó rẹ̀ kálukú wa. nínú ọ̀rọ̀ méjì tí wọ́n fún mi nígbà tọ́jọ́ ti lọ. àkọ́kọ́ òun ni kí eh, òun ni kí ọkùnrin ìdí ìbá ṣe fọ́tò ní ọ̀dá ọ bá jẹ́ fídíò kò sí wàhálà wọ́n má jọ jẹ́ fọ́tò dáhùn òun ni kí a sọ ọkọ àti àwọn pọ̀ nílànà ìṣọ̀rí à nígbà tí máa pe bàbá wa bàbá ọkọ ọ̀gá wa ẹ̀dá kan lẹ́ẹ̀kan a ti wọ́n lé kọ̀ọ̀kan lẹ́ẹ̀kan a ti wọ́n lé kọ̀ọ̀kan bàbá wa yé mi. Ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́. Akọ̀tí ẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ oní ọba ẹ̀ máa bàbá. Arínú, arínú, kò sí ìkẹ̀kàn arínú ìlà ilé ọmọ wo ẹ̀dá kọ ọmọ tẹwà tọrọ ọmọ jẹ́ ìyàwó fún tani ẹ̀ṣin bàbá ẹjọ́ kò kẹfì sí mi nígbàtí máa pé bàbá ìyàwó bàbá ìyàwó ọ̀rọ̀ ni wọ́n sọ yóò àwọn bàbá wa tí wọ́n jẹ́ bàbá Musa láti ìlú Ìbàdàn wọ́n ní àwọn wa sọ̀rọ̀ Abdulá ọmọ bàbá wa gbájé ilé ìlú tí kò máa jẹ́ ìyàwó mọ́dà Musa láti ìlú Ìbàdàn ọjọ́ wọn sọ̀rọ̀. السلام عليكم ورحمة الله وبركاته. Bọ́dà wa ibá làmọ́lẹ̀ ibá bá sí làmọ́lẹ̀ pé Pásílà ọmọ mi bọ̀ fà fún Mọ́sà ibá làmọ́lẹ̀ ọmọ ajẹ́ ìyàwó rẹ̀. Pásílà ọmọ mi ìyàwó rẹ̀ ẹ̀sùn bàbá ẹ̀sùn bàbá ẹ̀sùn bàbá ẹ̀sùn bàbá ẹ̀sùn bàbá ọ máa kẹ́yìn nígbà tí máa kẹ́ sí aláàfùmọ́sà àwọn Yorùbá máa ń sọ wípé mi ò fẹ́ ọ́sàgbà mọ́gbọ́n ọ Kíìsì mú fi kó wà Khalifa àyíṣà mú fi kó wọn létí. Afá yìí dàgbà, tí sáà ní àníṣe wọ́n bá ní wúlá náà ni wọ́n sí bàbá wọn kọ̀wò pé ọmọ ẹ̀kẹ́ ni yóò ti níyàwó látijọ́ yìí wọ́n fi wá tọrọ fásilá fún ọ jẹ́ wọn náà gbà níyàwó ọyá máa bọ̀ àdìmú sàmọ́ sábà ẹ̀yà fàdọ̀lù ìnáwó ti jó wọn ha wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh lórí sàdáàkì èlò ẹ máa rí náà ní jẹ́bẹ̀ èlò ni one million ni ẹ ti sọ ọmọ mi fẹ́ ti sọ̀rọ̀ sàdáàkì ọlọ́run ọ̀fẹ́ àgbàkàdì nígbàtí máa ké sí ẹlẹ́rìí méjì síbi tí èdè wá láti wá jẹ́rìí sí pé àwọn wà ń bẹ́ẹ̀ nígbàtí a fi ń pa fásulá ọmọ àgbègbè ní fún bọ́dà wa mọ́ta àwọn wà mẹ́. Ọyá, ìní méjì. Arábí ọ̀nà ìjọ́gbọ̀n lọ fẹ́ ọ̀ tẹ́ máa lọ. Ẹlẹ́rìí méjì, ó ń kọ̀ wọ́n dá akọ ààrẹ. ẹ̀ bá jẹ́ káwọn ọ̀dọ́ wá ní bàbá kìíní bàbá à wàkíìlù ní bàbá wàkíìlù bàbá ẹnu wọn ó fẹ́ máa tẹ̀lú wàkíìlù làwọn àwọn láàmà pè ẹ̀sìn bàbá lọ́nkẹ́ ẹ̀sọ́ wà ń fẹ́ ẹ̀sìn bàbá ẹ̀sìn bàbá ọlọ́mọ akẹ́yìn ẹ̀yà bàbá ẹ ṣe. alhamdulillah ọba jẹ́ ìyàwó rẹ̀ nígbà tí a bẹ̀rẹ̀ ń fọ ọkọ̀ àti àwọn ike bárọ̀kà lọ́ọ̀bù lẹ́ka wọ́n bárọ̀kà àlẹ́ka ọjà máa fi ẹnẹ́kùn mọ́ ìfẹ́ wọ́n sì so ìjì ojú wọn báyìí lọ kò sí ohun tí èèyàn ń ṣe lóko tí ó sì wáyé pọ́fẹ́ jí nǹkan mú ti ń jilẹ̀ súnmẹ́ ògùn jù wọ́n yìí lọ́wọ́ àwọn mi lè bẹ̀rẹ̀ fàájì látàrọ sílé òfìsí fún òbìsí sí èèyàn bá ṣe rú mú táa ṣe yìí káwà múyàwó lọ lé mẹ́ni ń ṣe o kò sí sígà kò sí ápùlù nẹ́sì alùláhà